وليلة القدر يا ربنا أنلنا سعادة عافينا ومطلبنا سهل لنا بحرمة خير خلق الله eléyìí ni mo fi kí gbogbo wa káàbọ̀ sórí ètò tòní Ramadan Kareem ètò alálùbáríkà tí ń wáyé sójú wọ̀nyí láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ kedere kedere sí gbogbo ojú pátápátá tó ń wò mí ní gbogbo àgbáńlá ayé kò síbi tẹ́ ẹ wà tẹ́ ẹ̀ ní ti máa rí Orísun wò àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ Orísun fún àǹfààní tí ẹ fún wa lọ́dún yìí náà láti darapọ̀ mọ́ ètò yìí kí a lè wá fi hàn ayé wípé ìsìláàmù yìí ẹ̀sìn òdodo ni kí a lè wá fi hàn ayé wípé ìsìláàmù yìí ẹ̀sìn àánú ni ká lè fi hàn ayé àwọn ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa ìyẹn lọ́jà lọ́fà tá fi ń gbé àwọn àfáà wá lóríṣiríṣi sórí ètò yìí tí a pè ní Ramadan Kareem mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí káàkiri gbogbo àgbáńlá yìí pé ìkẹ́ ọlọ́run àtọ̀rọ̀ ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín gbé orúkọ mi yìí padà Alhaji Abdulquadri Yusuf ọba ọwọ́ àdúrà yín náà lọ́kàlẹ̀ sórí ètò akọ́lọ́run dákun kọ́ mọ́sà gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa kó sì dùn wá nú kó fi wálé abalẹ̀ kọ́ mọ́ dà wá láàmú ẹ̀já dúpẹ́ fáwọn olóore ẹ̀já dúpẹ́ fáwọn èèyàn wọ́n ní ẹni yẹn yẹn kẹ́ni lè ṣe mí Alhaji wa Professor Ahmad bin Salahuddin aláṣẹ àtòdìdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited ọlọ́wọ́n ọba àgbàdo ayé o wọ́n kàlẹ̀ sí nàmbà thirty Victoria Rubi Eke Street ní Lẹ́kí phase one ọlọ́run ọba àdúró tì ọlọ́run ní fi sílẹ̀ yá àwọn alájà àwọn Khadija Ṣọlá wọn ni ká máa sàdá fún ìyá bàbá àti ìyá tó tó àwọn ọlọmọsàbà akẹ́ ogun ọba àforíjì wọn ìyá yìí náà ni àwọn ni ìyá àdínì ọwọ́ àdó àdáwà foundation ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tẹ́ ẹ lẹ́ẹ̀dá fẹ́ darapọ̀ mọ́wọ́ àdó àdáwà foundation ẹ pè mí lágbára ọlọ́run máa háàdì yín sínú gúrùpù náà ọlọ́run ọbì àbùkátà ògbó wa alájà ni apàṣẹ àdínì foundation ọlọ́run ọba àdó tì àwọn òbí tí yín náà tẹ́ni àmọ́ sàdúrà fún ọlọ́mbà wa kẹ́ wọn bá gẹ̀ wọ́n kọ́ lọ́mbà sikú nísìmí fún wọn bàbá ọkọ yín náà ọlọ́mbà wa kẹ́ wọn bá gẹ̀ wọ́n ọlọ́mbà dúró tì yín alájà àmọ́ sọ́dọ̀ olúwa tóyìn látàbẹ́kúta dúpẹ́ pọ̀ lọ́wọ́ tìyín náà ìyá tẹ́ni àmọ́ sàdúrà fún ìyá tó bí nínú ọlọ́mọsà bá náà bá foríjì wọn bá yáfi wọn abdulwasi adeleke àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́mọsà bá wa gbàdúrà yín ọlọ́run ní fi yín sílẹ̀ ẹ ní business consulting limited tí number plus six dr ọláwálé sokunle street ìṣẹ́rí north gra opic estate ọlọ́mọba wa pẹ̀lú yín o alájà alhaja alhaja wa abdulateef ọyásípẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ tiyín náà ọlọ́mọsàbà adúpẹ́ fún yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́mọlá láàyè ìlànà gbogbo ìjọ ọwọ́ àdúrà látòkè délẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o gbogbo group group tó wà nù ọwọ́ àdúrà náà ládúpẹ́ fún o abrakar group adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúró tiwa umar group adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ̀kọ́ àdúró tiwa usman group adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ali group adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọsàbà àgbẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan ọlànàbí lọ́dọ̀ ọlọ́mọlá láàyè ìlànà àti gbogbo ẹ̀yin jàmá wa nínú ọwọ́ àdúrà prayer group ọlọ́wọ́n bá gbàdúrà tí iná ọlọ́wọ́n bá fi ilá abẹ́lẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run wala la hawla wala quwwata illa billahi ilẹ̀ àlè àti ẹ̀yin tí wá ní ọwọ́ àdúrà lórí Orísun gbogbo ẹ̀ náà pátápátá ọwọ́ àdúrà náà ni ọlọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan ọwọ́ àdúrà tẹ́nì kọ̀ọ̀kan wá tẹ́ àníkà lófìfo wala ìtọ́lọ́nfà nàbà Muhammad akunlé ànábì wájú ọlọ́run wala la hawla wala quwwata illa ilẹ̀ àlè àsìm ní báyìí a lọ sókè lọ́hùn láti lọ wo ẹ̀kọ́ Ramadan tí a ní ní àárọ̀ yìí bí a bá wá darí láti bí ẹ̀kọ́ Ramadan a délù lọrin láàárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́nṣẹ́ aláwọ̀ lọ́dọ̀ bàbá wa alálùkùránì ẹ̀ bàbá ti padà dé kí ọlọ́run dákun mọ́sàbà àgbọ̀dọ̀ àwọn ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá ìlọ́lá a rẹ̀ bàbá wa alálùkùránì nílùú lọrin a sì lọ lè wéré orí ìtàgé tá a bá wéré ìtàgé tán a dọ̀ bàbá wa alálùkùránì tá a bá padà dé látọ̀dọ̀ wọn a padà sínú stúdíò màá wá gba àlejò ńlá tí mo fẹ́ gbà lénìí ẹ wàá dé ẹ ẹ̀ṣẹ̀ mẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm, mo sọ lẹ́ẹ̀kan nígbà tí mo ń lọ sókè lọ mo ní ọ̀kan nínú àwọn àfáwà àgbà tí ọlọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́ òun náà ni màá gbé wá fún yín tí a jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lónìí àwọn náà ni àfáwà àgbà fọ̀tàlá Sheikh Imam Ahmad Imatola

àti pé kí ni àwọn nǹkan tá a fi dúró pẹ̀lú ọlọ́run àti pé kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ síyàn tó fi sọ pé ẹni báyìí wọ̀lá ọbọ̀lọ́run dúró lóòótọ́. mashala auzu billahi minash shaitani rajim bismillahi rahman rahim allahumma salli wa sallim wa barika ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa man ittaba ila yawmiddin a dá ọpẹ́ fún ọlọ́run ìkẹ́ àti ìgẹ̀kọ́ lọ bá àdán Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn sàhábà gbogbo àwọn ẹni rẹ pátá láti òkè dókè ọlọ́mbà wa kẹ́ wọn gbogbo àwọn tìjẹ́ ta tàná àti táwọn tó ní ọlọ́mbà ṣe dáadáa fún wọn. ẹni tí à ń pè ní al-istiqoma òun náà ni ìdúró fẹsẹ̀ méjèèjì rinlẹ̀ ìdúró déédéé ìdúró dáadáa ìdúró wám hmm. ní tá ń pè ní al-istiqoma nìyẹn ẹni tí wọ́n á ń jẹ́ ìsìnkọ́mọ̀ tá a bá tún fẹ́ tẹ̀síwájú nǹkan kan tí ẹ máa ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ ìsọ fún mùsùlùmí ni ẹni tí máa ṣẹlẹ̀ níbi ìwà wíwù fún mùsùlùmí kódà ẹni tí máa ń ṣẹlẹ̀ níbi àníyàn tí ń bẹ́nu tí ò tí ì jáde lẹ́nu àbí tí ò tí ì dín téèyàn hù níwà òun là ń pè ní ìsìnkọ́mọ̀ ọlọ́wọ́n bá ń sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún ànábì nínú suratu Hud aya 112. hundred and twelve ọlọ́run ní fastekim kama omert ẹ̀rẹ́ muhammad estekim dúró déédéé kama omert gẹ́gẹ́ báwa ọlọ́run ṣe pa ẹ́ láṣẹ tí ń túmọ̀ sí pé ọlọ́run ọba nígbà tí ń gbéṣẹ́ lé muhammad lọ́wọ́ ó ń fi àlè isti kún un fún un pé bá a ṣe ń gbéṣẹ́ fún ẹ yìí o estekim dúró ṣẹmọ ìtumọ̀ dúró nígbà tá a gbéṣẹ́ fún èèyàn ni pé mímì ó mì ẹ́ atẹ́gùn afẹ́ ìjà jà òjò òjò àgbàrá òjò àgbàǹlá òjò òwúrọ̀ àmọ́ dúró má jẹ́ kátẹ́gùn darí ẹ̀ má jẹ́ kíjì ó gbé ẹ má wàá jẹ́ ká àgbàrá òjò má jẹ́ orí ẹ nífàsẹ̀ ìsítẹ́kìm dúró kámẹ́ omilt gẹ́gẹ́ bá a ti pa ọ́ láṣẹ waman taaba ma'ak waman taaba ma'ak àwọn tí wọ́n bá tún gbà fún ọ tí wọ́n tún bá tí wọ́n ṣe alátẹ̀lé fún wọn Muhammad gbogbo yín pátápátá ẹ dúró wala tuti' bima ta'malu inna Allaha bima ta'maluna basir ọba tí ń rí náà ni òun lọ́lọ́run níbò míì nínú ayé alukur'ani ọlọ́run tún jẹ́ ó wa pé innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu. ọlọ́run ní innal ladina qalu rabbuna Allah ṣẹ́rí gbogbo àwọn tó ṣe pé èdè tí máa jáde lẹ́nu wọn nígbà tí nǹkan bá kù díẹ̀ káàtó èdè tí máa jáde lẹ́nu wọn nígbà tí nǹkan bá rọ̀ṣọ̀mù tí nǹkan tí nǹkan ń sẹ́lẹ̀ńkẹ́jọ́ tí nǹkan ń dùn tí ń dán àwọn tó ṣe pé tí wọ́n máa sọ pé rabbuna Allah á ọba tó ṣe eléyìí ọlọ́run ni hmm. ọba tó rè wá ọba tó ṣèkẹ́ ọba tó ṣègẹ̀ Allah ọlọ́run ni. lọ́jọ́ tó bá kù díẹ̀ káàtó àwọn tí wọ́n máa sọ pé iná lẹ̀dí iná kọ́ọ̀lù rọ̀bùnà lọ àwọn tí yẹ pé lọ́jọ́ tó bá tún kù díẹ̀ káàtó wọn à ní sọ pé lágbájá kan ni wọn á ní rọ̀bùnà Allah ọba tó tún jẹ́ ó fà tí òjò máa dà wìwì tó ń fà yìí hmm. ọlọ́run náà ni hmm. ọlọ́run láwọn tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin á ló pé ní èròǹgbà tiwa a máa sọ pé nígbà téèyàn bá ti sọ pé ọlọ́run ni nígbà tó kún hmm. ọlọ́run ni nígbà tó fà á rò pé á rò pé bẹ́ẹ̀ náà ni ìjẹni ọlọ́run tán sí kò tán síbẹ̀. àwọn ẹlòmí àwọn èèyàn á máa sọ torí pé kọ́ọ́lù rọ́bùnà lọ wọ́n á sọ lẹ́nu lẹ́nu ni àmọ́ àwọn òwò gan lẹ́ni ọlọ́run àwọn tó ṣe pé nígbà tán bá sọ ọ́ tán fún mọ̀sítàkọ́ọ̀mù. Hmm, wọ́n wá dúró lórí ni. kò sí nǹkan tí ó mì wọ́n ah, kí ló orí ah, pé lágbájá ló ọ tó bíbẹ̀ hmm, hmm, òun kọ́ ọlọ́run. rọ̀bùnà lọ. fún mọ́sítà kọ́ọ̀mù wọ́n wá dúró wọ́n wá di wọ́n di àwẹ̀ kí wọ́n fojú rí ara ọba tó ní mí ni. fún mọ́sítà kọ́ọ̀mù wọn gbà mú. pé ọlọ́run kula yusibana illa ma kataba Allah illa ma kataba Allah ah, ah. lana huwa maulana wa ala Allahi falyatawakkalul mu'minun wọ́n wá dúró tí wọ́n dúró wọ́n dúró tọ́lọ́run wọ́n wọ́n àjò sí síwájú ọlọ́run ah, àwọn yẹn ni à á pè lẹ́ni ọlọ́run hmm. torí pé bil akwal wal af'al wọ́n ti sọ ọ́ lẹ́nu wọ́n sì ti ń hu níwá kì í ṣe ẹni tó ṣe pé aya ọlọ́run ni ọlọ́run nígbà tó bá wọnú kọ̀rọ̀ nǹkan míì ló lọ ń pè. ló ń pè. Hmm. tó bá ti gbé fóònù ẹ̀ bàbá alágbájá ní ń pè. ń pè pé bàbá alákàmọ́ mọ̀ tún là. ó yá ó yá ẹ bá mi gbé kí ẹ bá mi gbé kí níjàlẹ̀ ẹ bá mi gbé ìjàlẹ̀ ẹ bá mi gbé ìjàlẹ̀ kí ló sọ. Mhm. mo fẹ́ rìn àjò kan ẹ dákẹ́ bá ń wọ̀nà wò. irú àwọn nìkan ló rọ́bù náà láwù súnmọ́ lam yastakimu. súnmọ́ hmm, hmm. lam yastakimu. so àmọ́ àwọn tí wọ́n wá dúró yẹn tí wọ́n yẹ tí wọ́n gbò nígbà míì àfa mi ẹ jẹ́ nǹkan tún nǹkan kan tún máa ń ṣẹlẹ̀ láàrin nígbà míì èèyàn wá di tẹ̀sùbà èèyàn fa tẹ̀sùbà nígbà míì yóò já ọlọ́run ní tì ní mo gbọ́. Hmm, hmm, ọ̀rọ̀ yìí. ìsìkọ́mọ yẹn ó wá ṣe kí ni. yóò mọ wá mì. yóò mọ fi. àwọn kan máa sọ pé wà á ń bi bí wọn máa ń fa ya láwù ìfi ya ìyáṣẹ kún ní tẹ̀sùbà nìkan ọ̀ràn. yóò wá dẹlẹ́bọ. Allah. wà ní ìpèsè kan wà hmm. tó o bá lè gbé tó o bá lè gbé. gbàgbé ẹ̀ bùkátà ló bí ya. yóò yanjú eh, ayé ti kó òǹdí ló fẹ́ fa àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀. Hmm. àmọ́ ìwọ̀nba ẹni tó ṣe pé rọ́bùnà lọ́hùn fún wọ́n ṣe rọ́bùnà lọ́hùn wọ́n wá dúró ọlọ́run nígbà dúró yẹn tata àwọn ẹ̀mí mímọ́ wọn wọ́n máa dà wì wá bá wọn wọn ò mọ gbé kẹ wọn ò mọ gbé gẹ wọn ò mọ gbé wá bá wọn. Allahu Akbar. ẹ wọn wà máa sọ fún pé Allah takhafu wala tahzanu wala tahzanu wa abshiru bil jannati allati ọ̀rọ̀ rẹ o <laughs> gbogbo ẹ̀rọ ló fẹ́ wa ọ̀rọ̀ rẹ o abẹ́ ẹ̀gbọ́n tún bàbá wa ń sọ ni wọ́n ní ká dúró déédéé ká dúró ṣinṣinṣin pẹ̀lú ọlọ́run má dá òtù ọlọ́run má ṣe iyèméjì pẹ̀lú ọlọ́run kódà bọ́ ọba ń bẹ̀ ẹ́ tó dàbí pé kò tí ì gbọ́ tó dàbí pé kò tí ì dáhùn mo mọ̀ rò pé kò ní í dáhùn ọlọ́run ọba mi ń gbọ́ o ọba tó sì rí nàrí wa ni bàbá ẹ wá ń sọ̀rọ̀ nípa torí bẹ̀yẹn mo fẹ́ ká yẹ̀bẹ̀wò dáadáa nípa àdánwò hmm. torí àdánwò máa ń lé ẹlòmíkó mọ́sálásí o. bẹ́ẹ̀ni àdánwò àmọ́ alẹ́lómi kó mọ́sálásí sẹ́rà dánwò tẹ́ rí yẹn ọlọ́run máa fi dán gbàgbọ́ òní ṣùgbọ́n ẹlòmíì kò wá ní lè dúró dè é bàbá wa ibi tí mo ti fẹ́ kẹ́ ẹ ti bẹ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n tó gbọ́dọ̀ pé máa tẹ̀síwájú lórí abala sí yẹn a ó lọ sókè lọ́wọ́ nísìn bàtà bá paradé bàbá fatala Sheikh Imam Ahmad Imatola wọ́n sì wà ń kalẹ̀ pẹ̀lú mi lórí ọ̀rọ̀ tá a yẹjú ọ̀rọ̀ ó ní al-istiqama ìdúró déédéé pẹ̀lú ọlọ́run ẹjẹ́ adókè lọ́run kábọ̀ ẹ̀ṣẹ̀ mẹ́kú kalẹ̀. ẹ̀káwọn padà sórí onye ètò wa Ramadan Kareem mo rò pé ń gbẹ́nu bàbá wa Sheikh Imam Ahmed Imatola tí wọ́n bá wa yanjú ọ̀rọ̀ nípa níta ń pè ní al-istiqama ìdúró ṣinṣin mo wá débi pé <laughs> bá dé ẹlòmíì tó dúró ṣinṣin á odidi ìlú dé tí wọ́n ní àdáwò tó débọ̀ ibi tó ti rí gbàlà ní tó padà lọ lè di kiri yó àbí àrírí àbí àbí ẹ̀kọ́ bàbá ọ̀rọ̀ sì ti káwọn mọ̀ náà là ń sọ eh, tádàwò bá dín kọ́ bó ní láti ṣe báyìí. Eh, kí là ń pè ládàwò hmm. tẹ́yìn náà bá wo ìtumọ̀ ẹ̀ àdánwò àtẹ́sítì hmm, hmm. ẹ̀ wò so tí ń túmọ̀ sí pé yóò padà lọ àmọ́ tí ń ṣe wá ni pé àmọ́ kánjú ju ọlọ́run lọ. Hmm. àdánwò níjọ́ tá a ti dọ́mọ àdánwò ádámù àdá àtàdánwò ni. tibitire la wálé ayé. ọlọ́run ní inú suratul bakora kọ aya one hundred and fifty five ọlọ́run ní wàhálà nebulu wà nàkún. bìṣẹ́ ìmìnàlá khawf. àádẹ àdánwò sí yín irú àdánwò àádẹ ìpayà ìbẹ̀rùbojo àádẹ sí yín. wàlẹ̀ jùrì tí gbogbo nǹkan máa bà lẹ́rù. wàlẹ̀ jùrì á da ìyàn kalẹ̀ á dẹ̀yàn sí ìyàn ó mú hmm. ẹ lówó kò ní tó oúnjẹ hmm. bí yìí tá à ń experience lọ́wọ́ yìí tá à ń fa lọ́wọ́ yìí tá à ń fa ní nàìjíríà lọ́wọ́ kì í wá ṣe nàìjíríà nìkan àlàmì ni n ti ń ṣẹlẹ̀ hmm. káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni lánàá bìlú wa nàkùn ṣe mìíràn kọ́fì wàlú jóyìn wà nàkùsí mìíràn àmúwáàlì ẹ ní pẹpẹ ọrọ̀ ẹ ní mọ bí ó ṣe máa yín rin yóò mọ investment yóò mọ dẹnu kọlẹ̀ Allahu akbar. Eh, bísínẹ́sì yóò máa dàrú. Hmm, hmm. bẹ́ẹ̀ wàlà àǹfùsì àwọn èèyàn àwọn èèyàn àwọn hmm. àwọn àwọn kìtìkàǹkúnú èèyàn àwọn èèyàn àwọn aláàánú èèyàn wọ́n máa kó lẹ̀. àwọn tí wọ́n lè fi tọ́ńtọ́lọ̀ ń gbò láṣìírí tí wọ́n lè fi bíbọ̀ àṣírí wọn sọ ẹlòmíín náà dọlọ́lá ọlọ́run ṣe kíni yóò mú wọn gbogbo èrè èrè oko ni ni gbogbo ẹ̀ pátápátá àákà kó lẹ̀. ama ama ṣe léyìí hmm. wà bá ṣeré sọ́ọ̀bìrìnà àmọ́ Muhammad ba mi fún àwọn tí wọ́n dúró asọ̀bìrìnà ń bẹ̀yẹn àwọn tí wọ́n dúró ní alimustakimun. Hmm, àwọn tó dúró déédéé tí wọ́n yẹsẹ̀ gbàtà àwọn yẹn dé. bá ṣeré sọ́ọ̀bìrìnà ba mi fún wọn nírò Mm. aya tó wá tẹ̀lé sọ́wọ́ sọ pé alẹ́dínà ìzá àsọ́bá ti hun mọ̀ sí bá kọ́ọ́lù inna lillahi wa inna ilayhi raji'un. àwọn tí ń gbà tí gbogbo ọ̀rẹ́ bá tó bá polúkúrú musu tán tí wọ́n dá gbogbo ọgbọ́n tí wọ́n mọ̀ ẹ́ dá tí wọ́n ṣẹ́rí tó pa ẹlòmíì ni pé iṣẹ́ tá a yàn kó wá ṣe láyé náà ló ti ń ṣe yẹn. àmọ́ kò fẹ́ dá àdánwò kọjá kó ó ṣe tailor ṣúkẹ́ṣúkẹ́ kò sówó ń bẹ̀ ó bọ́ sí bricklayer ó ṣe bricklayer ṣúkẹ́ṣúkẹ́ kò sówó ń bẹ̀ ó bọ́ sí welder ó ṣe gbó awa ma ọjọ́ ayé ọjọ́ ayé ò sì dúró dé. òun lọ ń tiẹ̀. ọjọ́ ayé lọ ń tiẹ̀ at the age of forty kò tí ì mọ ibi tó ń lọ kò mọ̀ pé ojú kan là á tọ̀ sí. ní fi hó. ní fi hó al-istiqoma bẹ́ẹ̀ yẹn bá ní istikọ́mọ̀ ojú kan ni ó mọ̀ tọ̀ sí ojú kan tí ń tọ̀ sí yẹn ni ó padà hó níta ìfún fún wa nísìnyí pé ìsìnkú ọmọ gan-an kì í ṣe pé bá yá níbi ẹ̀sìn nìkan níbi ẹ̀sìn nìkan kọ́ níbi ìpè níbi kó bí wọn kọ sẹ́ ìgbésí ayé ìgbésí ayé gan fún rẹ̀ àdídì ìsìnkú ọmọ bẹ́ẹ̀ àdídì ìsìnkú ọmọ. bí wọ́n jẹ́ yọ ọmọ ọmọ sẹ́ rẹ̀ yọ ọmọ ọmọ. tó bá jẹ́ wẹ́dà mo lẹ́nìkan mm. òun náà ni bíríkìlà òun náà ni péńtà òun náà ni wẹ́dà bí mo rédíò bàjẹ́ òun náà ni ó tún ṣe wọ́lẹ́ àwa kò wá sí irú ẹwọ lórúkọ tán mọ wọn máa ń pè wọn ní jack of all trades jack of all trades ọ̀pọ̀ndio ọ̀pọ̀ndio ni ọ̀pọ̀ndio ni irú wọn iṣẹ́ kọ́ lówó iṣẹ́ kọ́ lówó àlẹ́sì kọ́mọ̀ nìkan béèyàn bá dúró lórí ti olórí nǹkan ẹ̀ ọ̀kan táyé bá mọ̀ ọ́n mọ̀ ibẹ̀ náà láyé ó wà bá àdìkúránì ní kólé yín mọ̀lú fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minuna èèyàn ó ṣe kó tó jẹ àgbẹ̀ tí yóò jẹṣu lọ́dún tó ń bọ̀ yóò ti gbéṣu lọ́dún yìí yóò ti mọ wọn mi sí kó wá ní pé èyí ọdún yìí tóun gbéṣu ọdún yìí náà lòun fẹ́ jẹ iṣu ṣe é mọ̀ pé ń tan ah, ah, rẹ̀ ni o. tó ti ń jalè esti kọ́mọ̀ nìyẹn. kéèyàn ké tádànwò bá dé tó bá mì àfáà kan nígbà tí ń júwe àlàmọ́tò esti kọ́mọ̀ ni kí la fi kí ni tá a lè fi ẹni tó bá ní sìkọ́mọ̀ kí la lè rí kí làwọn àpẹẹrẹ tá a gbọ́dọ̀ rí la rẹ̀ ó ní masalu alimustakim kamasalil jibal ó lápèjúwe ẹni tó dúró wámú ó ní a gbọ́dọ̀ rí bíi òkè àpáta ńlá wọ́n wá ní kí ó wá ní lèlìjìbal arbaun alamat ó ní àmì mẹ́rin ní bẹ fún òkè alákọ̀ọ́kọ́ ń ni pé láà yòdìbò olè haru ó ní ooru ò ní mú kó yọ òkè ẹ gbọ́ mi dáadáa ooru ò ní mú kókè wá yọ bí ìgbà tá a gbórí sínú ọ̀run tí ń yọ ó ní ooru yọ òkè. ó lẹ́lẹ́kejì ni pé láàyò jẹ́ mẹ́dù holbardu albarad ó ní òtútù òsì ní mú kókè wá di hmm. kan sọ pé wá òkè yẹn ti di blọ́ọ̀kì o nítorí pé òtútù mú hmm. ẹlẹ́ẹ̀kẹta láàyò zihibu usailu ó ní bẹ́ẹ̀ làgbàrá bó ti lè wù kó lé tó kò lè wọ́ òkè kó omi tó wà o dé hmm. àbá tiẹ̀ mọ òkè mo mọ òkè kan lọ ni òkè sóbí. bẹ́ẹ̀ látijọ́ tí ayé tí aláyé ti ń jáyé lòkè sóbì ti ń bẹ lókè sóbì báyìí ò sì fi ní jáyé mọ́ òkè sóbì ò ní kú ìbẹ́ńbẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹrin ni pé látò hariku oore hù bó tilẹ̀ wù kátẹ́gùn náà ó pọ̀ tó kò ní mì ń tá a fi mọ alimustakim ẹni tó dúró déédéé nìyẹn gbogbo tí n bá ń fi lọ́tún fi lọ́sì kò ní mì láfa akọni kan ló fi ní ìfàlátà amẹ́ríkà wàstẹ̀dímù fàmọ́ sọ́lá àsọ kàkà mọ́stẹ̀dím ó ní má má máa kánjú lórí gbogbo nǹkan ah eléyìí musa ota igi yìí kódà lórí ọkọ lórí lọ́kọláya ọkọ gbọ́dọ̀ ní sàbátù ó gbọ́dọ̀ ní ìdúró déédéé pé ṣé mo ti fẹ́ ẹ ná ìwà burúkú ọwọ́ yìí àjọ máa túnra wa ṣe hmm. torí tó bá mú òun tó o le o hmm. tún fẹ́ mi náà tó o tún le tó o tún fẹ́ náà. àìní sèkọ́ mọ̀ ní máa ṣe ẹlòmíì tó ṣe pé ìyàwó mélòó ló àwọn bíi mẹ́fà náà máa bímọ fún un kò mọ̀ sí kankan nulẹ̀ kò ní sìkọ́ ọmọ ni kò ní sìkọ́ ọmọ hmm. tó bá ní sìkọ́ ọmọ ni ah, yóò padà igi tó wọ̀ yẹn ó padà nà hmm. látara pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kùtù ká máa bára wa ṣe. masha allah ah ah baba wa ìmọ̀tọ́lá ọlọ́mọsàjárì pé ah. ọ̀rọ̀ ńlá ni bàbá bá wa sọ lẹ́nìí hmm. torí pé àlẹ́ ìsìkọ́ ọmọ ẹ̀ gbogbo ibi tí wọ́n gbé ìyà sí. àwọn àti ẹ̀rọ kó báyà bí ẹ̀sìn nìkan ni pé ká dúró k'ama ká máa sin lọ́hùn ká máa ni àti ìsìtìkọ́mọ̀ ń bẹ nínú ìgbésí ayé wa náà tá à ń lò torí pé inú ìgbésí ayé yìí a pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́run musa bá gbàdúrà yín ọlọ́run bá wa tì yín ọlọ́run kò ní ìlà yín tún wá sórí torí pé kí èèyàn tó pé orí ẹ̀yin àgbà ẹ̀yin òbí ẹ̀yin séwu ńlá kékeré tó máa bọ̀ ẹ gbọ́dọ̀ délé kí alájà má mọ̀ pé ẹ débì yìí ẹ bá ti délé máa fẹ́ kálájà fẹ́ kálájà fúnra wọn ká mọ̀ pé ẹ débì ni aṣọ yìí Eh, ẹ̀yin náà dẹ̀ ní ẹgbọ́ fàárí ah, eh, àwọn sọ́ọ̀sì máa ń fìtì ẹ̀yin náà púpọ̀ ọlọ́run náà kò mọ́sà járí yín pẹ́. Hmm. ìyá wa alhaja wa Khadija sọlá láti lu Amẹ́ríkà àná kásọ̀ yẹn ránṣẹ́ wọ́n ní a máa fún gbogbo àwọn tí a bá pè sórí ètò táwọn àfa táwọn àbí báwọn ṣàdúrà fáwọn òbí àwọn eh, ẹ jẹ́ wọn á fún ilé ìfún àjìyà ilé ìborun ni àwọn ìborun yẹn tún ní fìlà Eh. bẹ́ẹ̀ ni àràkéńgé ni àwọn gamet consult àwọn ni wọ́n ní àwọn náà kó ránṣẹ́ sí wa eh, kọ́lọ́n dákun wọ́n sábà san wọ́n lẹ́sàn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́jì bá fún ọlá dùn wa. alájà sọlá sọlá mm, mm. èyí tẹ́ fi kalẹ̀ yìí ọlọ́run kó jẹ́ bambi tó lérè àwọn òbí yín tẹ́ wá fi ṣètọrẹ tẹ́ fi ṣe sàrà ní àtàrí wọn ọlọ́run tí wọ́n bá ń bẹ nínú kẹ ọlọ́run bá ṣàlékún ẹ̀ wọ́n bá ń bẹ lọ́wọ́ ọ̀bá wí ọlọ́run wọlá iye ẹni tó ti pinnu aṣọ yìí tó ti gbà ń bẹ̀ tó sì fi ṣe dáadáa tó fún èèyàn ni tó lò ní ọlọ́run bá fi ṣèkẹ́ bá fi ṣègẹ̀ fún wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ń wọ aṣọ náà àbí wọ́n fi to lé so ilé iṣẹ́ ga uh, garment um, àwọn garment eh, bẹ́ẹ̀ni so iléeṣẹ́ garment hmm, náà iléeṣẹ́ yín hmm. garment consult iléeṣẹ́ yín ò ní jóná arajere atajere ọlọ́run bá máa ṣe fún yín tí alùbáríkà bá wọ́n ọlọ́run níjó wọ́n lọ́dọ̀ tí làhálà wàlà kúwọ́tà ilà abilà tó alhamdulilayi bàbá wa imatola àwọn láti gbà lálejò látẹ̀ẹ̀kan ṣáà lọ á lọ sókè lọ́hùn nísìn eh, mo fẹ́ sọ ánsà àwọn ìbéèrè tí a nílẹ̀ màá wá béèrè ìbéèrè kan tó jọjú láàárọ̀ yìí ìbéèrè náà ẹ ti mọ̀ bó sì pamọ́ náà ẹ já lókè lọ́wọ́n náà ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káwọn kọlà sódò tó yẹn tó wa Ramadan Kareem hmm. mo rò pé gbádùn gbogbo àwọn ọ̀rọ̀ táwọn afáwa bá wa sọ ọlọ́run jẹ́ oṣù gbogbo aláǹfààní ọlọ́run dákun sàjáre àwọn afáwa náà ọlọ́run sàjáre wọn pẹ́ bàbá wa fadà Sheikh Imam Ahmad Imatola ọlọ́run níjọba jẹ́ fún yín ọlọ́run bá dúpẹ́ fún yín. Ah, hmm. ní abala tó kàn yín lórí ètò tààrọ̀ yìí ìdáhùn sáwọn àbéèrè tá a ti béèrè kọjá òun la fẹ́ ṣe láàárọ̀ yìí mo béèrè béèrè kan ní jèlò àwọn èèyàn dẹ̀ ti dáhùn ẹ̀ àwọn tó gbà pọ̀ àwọn tí a rí fún lẹ́bùn àti pé wọ́n wọ́n dẹ̀ ti gba ẹ̀bùn wọn. a béèrè pé uzkur khamsata al-alqab li surat al-fatiha wípé ẹ dárúkọ àwọn àdàpè márùn-ún míì tá lè pe surat al-fatiha orúkọ surat al-fatiha pọ̀ àmọ́ nínú orúkọ tó wà tó wọ́n tó wọ́n ń pè umul qur'ani bẹ́ẹ̀ umul kitabi wọ́n máa pè ní asaasu wọ́n máa pè ní suratu shifai wọ́n máa pè ní sábà mathani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so orúkọ rẹ̀ pọ̀ àwọn márùn-ún nìmí náà dá yẹn àtúbẹ̀rẹ̀ pé ayu surati tusamma bí kọ́lí bí qur'an sura ni wọ́n ń pè ní ọkàn alukur'ani suratu yasini suratu yasini alọkàn alukur'ani àtúbẹ̀rẹ̀ pé ayu surati tulakọ̀ bí suratu malaika sura ni wọ́n pè ní suratu malaika suratu fatiri ni àpò ẹlọ́run ní alhamdulilayi lẹ́sí fatọ́ra samawati láti já ilé màláìkàtì rusulan kúlì àjìní àti mathina wa thulatha wa ruba'a tọ́lọ́wọ́n bá sọ so suratu fatiri yẹn òun ni wọ́n ń pè ní suratu màláìkà bí àwọn ìdáhùn sáwọn àbẹ̀rẹ̀ yín bí ó ti rí nìyẹn kọ́lọ̀ musa gbàdó ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ẹnìkan béèrè pé sún wọn ní béèrè béèrè láàárọ̀ yìí ni kò fi bẹ́ẹ̀ sí ìbéèrè ní àárọ̀ yìí ẹja sọ yòókù di ẹjá sọ́dọ̀ la mm, ẹjá sọ́dọ̀ la ṣáàlá bóyá lọ́la á tún máa béèrè àwọn àbéèrè pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá ta'ala mm, ṣùgbọ́n ìbéèrè kan tí mo fẹ́ béèrè lónìí tó máa dàbí bonus ni fún béèrè wa bonus ni fún béèrè wa eh, láìgbà táwọn Ramadan yìí ti bẹ̀rẹ̀ láìgbà tó ti bẹ̀rẹ̀ tá a ti ń ṣe tá a ti ń gbé àwọn àfáà wa gbé àwọn sórí ètò yìí béèrè lẹ́yìn bonus ni o fáwọn èèyàn ẹni ọlọ́run bá ní ó dáhùn rẹ̀ dáadáa tó bá rí dáhùn dáadáa a máa fóun náà lẹ́bùn ẹ̀kọ́ ń ṣe dẹ́kúdà ìbéèrè la máa ń béèrè eléyìí bónọ́sì ni hmm? kí ni ìbéèrè náà ẹ dárúkọ àáfàá méje àáfàá méje tàti gbé wá sórí ètò Ramadan Kareem lọ́dún yìí nínú àáfàá tàti gbé wá asán dárúkọ wọn tá a bá gbé wá

irú àwọn tó wá lẹ́ẹ̀mejì nísìnyí àlékà méjì but àwọn tó wá lẹ́ẹ̀mejì yẹn wọn rò pé wọ́n ju bíi méjì àbí mẹ́ta lọ láwọn tó wọn láǹfààní àti wá lẹ́ẹ̀mejì sẹ́kẹ̀tì òtò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan at least àti láǹfààní bíi mẹ́wàá tá a ti gbé wá sórí ètò yìí ẹ wá dákọ̀ àfáà méje náà tá a ti gbé wá sórí ètò yìí tẹ bá gbà àwọn tó bá gbà dáadáa máa pè wọn máa sì fi máa sì fi ẹ̀bùn ránṣẹ́ sí wọn inshallah ta'ala máa fẹ́ ẹ̀bùn ránṣẹ́ sí wọn bí ó ti rí nìyẹn o kọ́lọ́ mọ́sàgbọ́dẹ́ nìkan kan wa ọlọ́run ṣe dára fún wa fáfàrà ẹ̀ tẹ́ bá fẹ́ kó nǹkan wá fún wa abẹ́ fẹ́ ọdún ti dé báyìí ọdún ti dé o mi náà nídìí nǹkan ọdún o gbogbo ẹ̀ lólùfẹ́ mi à ń gbádùn yín à ń gbádùn yín ẹ mẹ́jọ ajá à ń gbádùn yín lásán mi náà nídìí nǹkan ọdún ẹ fi nǹkan ọdún ránṣẹ́ sí mi o <laughs> torí mo láwọn èèyàn tó ń bá wa sọdún rẹpẹtẹ wọ́n máa nísìnyí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé adákùn nǹkan ọdún nǹkan ọdún nǹkan ọdún àmọ́ tẹ́ bá ti fún wa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 lọ́la látúpàdé lórí ètò ìkànnì Ramadan Kareem Ma'as salam wa ila liqa